Hmm. civilize ọmọ Ìbàdàn ọ̀rọ̀ yìí ti ń di ìfà mi ń fà hmm. láàrin àwọn èèyàn kankan hmm. bí èèyàn bá jẹ́ gbajúgbajà òṣèré táyé ń fẹ́ kí ni tó burú kí olórin tàbí òṣèré orí ìtàgé táyé ti mọ̀ kó wá wèé pé tó àwọn tí wọ́n ń bọ̀ rèé o tí wọ́n ti lórúkọ àwọn olóyìnbó máa ń pè wọ́n ní upcoming tí wọ́n wá mú ọ̀kan lára aṣẹ́ wọn tó wá lò táyé sì gba iṣẹ́ náà tọwọ́ tẹsẹ̀ kí upcoming kó wá lọ mọ́ bínú kó lọ mọ́ fapájánú èmi wò wípé yóò sì lówó tó àrà ń bẹ́nu rẹ̀ owó ò sí lọ́wọ́ rẹ̀ láti fi gbára àánú rẹ̀ jáde hmm. ẹnìkan tí ìlú ti wá mọ̀ gbajúgbajà olórin ẹ̀mí tàbí olórin ara tàbí àwọn òṣèré orí ìtàgé ó wá rí iṣẹ́ yìí ó wá lò civilize ọmọ Ìbàdàn gbà mí rà mí kalẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ kíyàn jáṣẹ́ gbà pàtì lọ́wọ́ ọmọ tí yóò ti arrive tí a yóò ti mọ̀ kẹ́ni tó àyíntáyé dẹ̀ ti mọ̀ kó lo iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ará lè ṣe ẹ̀ ń gbọ́rọ̀ ìdàdà ṣe mo lérò pé ẹ̀ ń bá wa fi ọkàn bá nǹkan tá à ń sọ yìí lọ wọ́n ní ẹni tí ò tí ì lórúkọ àtẹni tó ti lórúkọ kó wá ní iṣẹ́ kó wò pé òkè mi ò lówó láti fi ṣiṣẹ́ yìí kí ẹni tó wá jẹ́ ìlú mọ̀ọ́ká kó wá ṣe kí ni kó wá mú iṣẹ́ kó wá lò kó wá ṣe kí ni kó wá blow tábáníkàwò dáadáa ní ní ọ̀dọ̀ ti tọ̀dọ̀ tèmi o tábáníkàwò tábáyẹ̀ ní pé káwò nínú ọ̀rọ̀ ọlọ́run kò yẹ kó rí bẹ́ẹ̀. lọ́nà wo. kódà gan béèyàn bá fẹ́ gba nǹkan lọ́wọ́ èèyàn wípé wípé fún mi ó máa ní láti tọrọ wípé ẹjọ́ ẹ fún mi five naira ń bẹ̀ yẹn ni kò kí n ṣe pé bẹ́ẹ̀ pé nítorí pé bẹ́ẹ̀ pé ẹni yẹn ti wá ní orúkọ kó wá ṣe kí ni kókò wá mú five naira yẹn olórin tó bá wò pé kì í ah, orin tí ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ yìí jẹ́ wàkọ̀ ó dẹ̀ make sense o ó lè pé kó o tọrọ orin lọ́wọ́ ẹ̀ tó bá fún ẹ mhm. àmọ́ tí ò bá fún ẹ àbí tó bá tà fún ẹ ìyẹn yàtọ̀ àmọ́ àwọn tó máa tó àwọn ìlú mọ̀ọ́ká tó máa ń jí orin olórin kọ àbí pé tó ń wò pé pé torí pé wọn ò ní owó láti fi sponsor ara wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé tá irú ọkọ́mì náà tí irú ìlú mọ̀ọ́ká bẹ́ẹ̀ yẹn tó ṣe fún tọ́wọ́ náà bá ní pé kóun náà padà dìde lọ́la kò lè ever fojú re worú ẹni bẹ́ẹ̀ àti wípé irú ẹni tó ti wà lókè kíni yóò rotate ni irú ẹni tó ti wà lókè tí irú ẹni tó wá wà nísàlẹ̀ tó wá padà wá dókè lọ́la kó wá jẹ́ pé irú ẹni tó ti wá lórin ẹ̀ tó ti wá fi blow ń gbà yẹn ipò owó gangan lẹ́ni ẹ̀rù bí ó máa wà nígbà tẹ́ni ẹ̀ náà tó bá máa dìde. civilize ọmọ Ìbàdàn má máa ṣe mistake lọ́pọ̀ ìgbà ẹ̀yin ará alẹ́ pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ MC Abio pátápátá ẹ ti mọ̀ pé mi ò ní gbé yín wọ mi ò ní gbé yín gorí ẹṣin áyán ohun tí ó bá jòótọ́ lẹ máa gbọ́ lẹ́nu mi ó wà nílé olórin ni ẹ́ eléré ìtàgé ni ẹ́ whatever tó ń ṣe nílé tó jẹ́ ń táyé lè fi mọ̀mọ́ ẹ ṣùgbọ́n àkókò ògo ẹ ò tí ì dé kò tí ì tó time tó máa blow ó wá wà nílé ó wá rí gbajúgbajà olórin kan tàbí eléré ìtàgé kan tó wá lọ́ṣẹ́ ó yẹ kó o máa fò fáyọ̀ ó yẹ kínú irú ẹ̀ dábẹ̀ tí wọn ẹ̀ tí ì gborúkọ ẹ̀ ó yẹ kínú ẹ̀ máa dùn yes. ó yẹ kí ló ẹ̀ máa dùn ó yẹ kí ló ẹ̀ máa dùn ní. nígbà tó yẹ pé pé òkè o ẹ jẹ́ ká wò báyìí bóyá mo olórin ń sìn yìí ẹni tó wá lórin mi tó jẹ́ ìlú mọ̀ọ́ká tó lórin mi kó wá blow báwo nínú mi ṣe fẹ́ dùn because mo máa wí pé báwo ni ò bá ṣe jẹ́ kó jẹ́ pé mi ni mo kọrin ẹ̀ tó ṣe kíni tó blow. jẹ́ fún ẹ láṣìírí. irú ẹni bẹ́ẹ̀ ó mi pípẹ́ nìyẹn ti gba ó ti gba stardom ó ti gba ìràwọ̀ tó yẹ kémi gangan gbà bóyá káwọn èèyàn fi mọ̀ mí òun ti lò. jẹ́ kí n fún ẹ láṣìírí kan. sójà máa ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láàrin àwọn ìlú mọ̀ọ́ká àtàwọn tán ẹ̀ṣẹ̀ ń dìde tí ìlú mọ̀ọ́ká ìdí tí èèyàn fi máa ń jẹ́ ẹni gíga nìyẹn tó bá jẹ́ ẹni gíga ẹ̀tọ́ ẹ̀ ní láti ran àwọn tán bá ṣì wà ń sálẹ̀ láti fà wọ́n sókè kò sí nǹkan tó wà ní pé kò bẹ̀bẹ̀ pòkè o ṣé orin yìí o ìwọ ló ní àmọ́ mo nífẹ̀ẹ́ ṣé mo lè ṣé o lè mo lè a lè jọ fíjọ ara wa kì í ṣe kí ni ká jọ ṣe. civilize ọmọ Ìbàdàn àìtí ìlówó lọ́wọ́ ẹ ló ṣe ń sọ̀rọ̀ báyìí tówó bá dé ọwọ́ ẹ ọ̀rọ̀ ẹ máa change. Hmm ìlépa ẹ̀ máa change hmm. o ò ní máa ṣiṣẹ́ kó máa làágùn hmm. àwọn tá à ń sọ yìí ti arrive hmm. orúkọ ti wà owó ti wà wọ́n ti ń wọlé wọ́n ti ń jáde kí ló kàn wọ́n láti máa stress ara wọn pé wọ́n á jí lóru wọ́n á lọ ń crack pé àwọn fẹ́ máa compose nǹkan àwọn fẹ́ máa ṣe gbá kan kí ló kàn wọ́n. inú ìran la ṣe máa ń nítorí pé tabaníkàwò ìṣẹ̀dá póríṣiríṣi torí ẹ̀ ni a fi máa ń rí báyìí pé púpọ̀ nú àwọn ìlú mọ̀ọ́ká a kàn máa déédéé rí pé bẹ́ẹ̀ pé ìjákulẹ̀ wà ní bóyá ẹni téèyàn ti ń gbọ́ tẹ́lẹ̀ téyìn ò gbọ́ mọ́ látara àwọn nǹkan bẹ́ẹ̀ náà nítorí pé ìṣẹ̀dá àwọn kan àwọn tí wọ́n lo orin wọ̀nyẹn náà ìṣẹ̀dá wọn ò wọn ò take permission wọn ò ní pé ẹ jọ̀ọ́ jẹ́ ká jọ remix jọ̀ọ́ jẹ́ kí mo jẹ́ ìròyìn lọ́wọ́ ẹ àbí kẹ́ni yẹn tiẹ̀ wá wò pé da èmi mo yànda ẹ̀ fún yín bí àpẹẹrẹ àwọn ó tiẹ̀ ti ṣẹlẹ̀ láìmọye ìgbà ẹ jẹ́ ká tiẹ̀ wo ti kí lorúkọ ẹni yìí Mukaila Ṣẹ̀ǹwẹ̀lẹ̀ tó kọ orin yìí kò ní dá fún èbó tó ṣe kínní tí small doctor kọ nígbà yẹn kí lẹsẹ ń bẹ nígbà yẹn nígbà yẹn tábáníkàwò nígbà yẹn ẹni yìí náà kò ṣe pé pé ẹni yẹn ẹni yìí náà kò tí arrive bẹ́ẹ̀ yẹn àmọ́ ẹni yìí náà one way or the other àwọn èèyàn ti ń gbọ́ náà àmọ́ kò dàbí mm-hmm. tí nígbà tẹ́ni yìí máa jáde ó sọ pé òun ò mọ small doctor rí débi pé òun kò tiẹ̀ béèrè lọ́wọ́ òun wọ̀nà wọn báyìí pé báyìí pé ẹ̀jọ̀ orin yìí o ẹ fún mi lórin yìí àbí ẹ ta orin yìí lọ́kọ̀ lọ ó kàn lọ ṣe before you know it níta bá wá nígbà tá máa rí orin yìí a rí pé kíni orin jẹ́ nǹkan tó ṣe kíni tó blow nígbà tí ṣe kíni nígbà tí small doctor tó kọ ẹ wo irú ẹ níbẹ̀ yẹn wọ́n wí ọ̀dọ̀ ọ̀dà irú ẹ níbẹ̀ yẹn kò lè nù tá bá yẹ̀ níkà wò láti gbà mí lérò pé bẹ́ẹ̀ pẹ́ nìyẹn ti ẹ̀kọ́ orin tó tiẹ̀ tún dùn bẹ́ẹ̀ yẹn mọ́ that is Mukaila Shenwele. ara tá à ń sọ ni upcoming tó ń bọ̀ lẹ́yìn tí ó wà loaded ó wá ó compose orin kan hmm. orin kan wọ́n sáré yá orin yẹn gbà lọ́wọ́ ẹ̀ kì í ṣe pé wọ́n gbà lọ́wọ́ ẹ̀ pátápátá wọ́n kàn ya lò wọ́n fi blue ẹ̀ ó wá di pé ó wá rí kankan kan mọ́ irú olórin bẹ́ẹ̀ tó lóyún ẹ bá arrive the same thing tí àwọn tó ń complain fún yẹn náà òun náà máa ṣe similar thing. irọ́ ni yes jẹ́ kí wọ́n sàn kankan fún ẹ tó bá jẹ́ olórin kí lèèyàn fi ń jẹ́ olórin tó bá lè ra orin àbí tó bá wò pé pé o ò lè compose even tó bá tiẹ̀ wá fẹ́ lo orin olórin náà tó mọ̀ pé ẹni yìí orin ẹni o ẹ̀tọ́ ẹni láti take permission tẹ́ni yorùbá tiẹ̀ níta fún ẹ tàbí pé kò fíjọ irú ẹni bẹ́ẹ̀ irú ẹni tó jẹ́ ṣe bọ́ sọ pé pé o fẹ́ ìwọ náà fẹ́ fi orin yẹn náà ìwọ náà fẹ́ fi ṣe kí ni. olówó sọ̀rẹ́ olówó ayára léṣẹ̀ ń gbọ́ mi ìwọ tó bá jẹ́ olówó ìwọ tó bá jẹ́ olówó torí pé nǹkan yo nǹkan tálákà ni ẹ̀tọ́ ẹ o lè o lè látara ẹ náà èèyàn lè tàtara ẹ dìde tán pé wọn ò ever gbàgbé ẹ débi pé wọn máa wò pé wọn lè kóyìn kiri tán bá wà ẹni tó jẹ́ prominent artist tó ní orin kò sí nǹkan tó wà ní pé kí ìwọ tó jẹ́ ìlú mọ̀ọ́ká kò ṣe kí ni kò fìtọ̀ rẹ níbẹ̀ kó kí orin ẹni ẹ jẹ́ kájọ ṣe nítorí pé bí wọ́n gan ṣe wà nú ẹ̀ tẹ́jọ bẹ́ẹ̀ jọ ṣe yẹn gangan àwọn èèyàn máa ṣe kí ni ọ̀ máa gbà á ó dẹ̀ lè tata rẹ̀ kó ṣe kíni kó jẹ́ kí ọ̀pọ̀ mi yẹn náà kó ṣe kíni kó dìde. lẹ́fù yẹn jura wọn lọ. báwo ló ṣe jura wọn lọ. lẹ́fù yẹn jura báwo ló ṣe jura wọn lọ. wọ́n fi elephant ó lọ fi wé òbúkọ òbúkọ <laughs> imagine ẹni tó ti arrive ẹni tó ti rà ẹ̀yin ara lé ẹni tí ayé ti mọ̀ gidi tó yẹ pé bẹ́ẹ̀ ṣe dá one thousand mọ̀ lẹ́ ṣe dá mọ̀ ẹ wá ń sọ pé ẹnìkan tó wà lábúlé lábúlé oko wọn lọ́hùn tó kàn nira ní àkáyò orin díẹ̀ àbíṣẹ́ díẹ̀ ẹ wá sọ pé kó mọ bọ̀ àárín fìyàn ti pọ̀ jù wọ́n fọ ọba wí ẹrú òun fi òfin wí ẹrú. jẹ́ ká wò báyìí náà ó sọ pé mò ń fi ọba wí ẹrú fine ọba náà tó dépò ọba ni ó ti wà ní irú stage tí ò tiẹ̀ kì í ṣe ọba rárá rárá tẹ́pọ̀ òun náà ti go through àwọn nǹkan yìí so ìlú mọ̀kálẹ̀ ni iná òun náà ti wà láàyè upcoming rèé so àwọn kan náà lọ ṣe kí ni àwọn kan náà lọ fa òun lọ́wọ́ sókè wọn ò wọn ni wọn ò wọn yes so nǹkan tó ń sọ ń sìn ni wípé ẹni ìlú mọ̀ọ́ká ń sìn yìí tó bá rí orin tó bá ń wù wọ́n kó jọ pọ́mì bóyá ọ̀tí ẹ̀ lọ fún kọ́ńsà àbọ̀ lọ fún ṣó àbí nǹkan kan kọ́ ṣe kí ni kán lórin yẹn lọ. kò sí ní tá à ń fi ọlá ṣe à ń fi ọlá gbáyàn lójú à ń fi ọlá à fi ń ra pò à ń fi ipò à fi ń gate. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ eléyìí ò dáa o ti ń sọ̀rọ̀ ìgbéraga no no no no o ti ń sọ̀rọ̀ ìgbéraga sọ̀rọ̀ yìí. tí n bá blow jù báyìí lọ nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn yìí kò mm. lè believe mo lè gbàyàwó oníyàwó. bó ṣe wà yìí. <laughs> kò sí iná fàgbà ṣe ẹ̀yìn ara lé ẹ fàgbà yín ẹ fi rọmọdé jẹ ẹ fàgbà rẹmọdé jẹ. àmọ́ àmọ́ tabani jẹ́ ká wò báyìí tabani ká sọ dáadáa mọ́ bùnà ọlọ́run mọ́ra mm. tọ́lọ́run tànà bíi mm. ti mm. jésù kristi olúwa wa dé ká sọ dáadáa báwo ni ó ṣe yẹ kí ó rí gan-an. tọ ní ìpele tí civilize ọmọ ìbàdàn wa tì mí dé ló bá ti ń di pé ká máa fọlọ́run búra èmi máa ń fẹ́ sóòótọ́ dáadáa ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa látàárọ̀ kò sí nǹkan méjì tá à ń gbìyànjú àti sọ òun náà ni wípé bí ọlọ́run bá ti gbégbà fún ẹ tó ti arrive táyé ti mọ̀ ẹ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn rẹ má sọra rẹ di àkùkọ ńlá tí ò fẹ́ jẹ́ kékeré kọ ẹ̀ ń bá kárí àwọn jẹ́ gbogbo ẹni tẹ́ ti arrive táyé ti mọ̀ yín yálà nínú eré ìtàgé yálà nínú orin kíkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ entertainment work pààyàn láàyò tó bá fi lè mú pọ́lọ́run ti gbà fún ẹ ìwọ̀nba tó bá lè ṣe lókè ó wá fẹ́ á burú jù àfẹ́ wá rírú ẹ̀ rí bóyá torí travel tó ń travel àbí torí tó ti pọ̀ lára ẹ tó ti pọ̀ lórí tó ń ṣe wọ́n á rò pé o ò rí nǹkan kan láti deliver mọ́ o ò dẹ̀ fẹ́ kú níta o ò fẹ́ kú lókè tó wà yẹn torí mo understand kò sẹ́ni tó máa dókè tó máa sọ pé òun fẹ́ kú mbẹ̀ ẹ pé upcoming tó ń bọ̀ lẹ́yìn ẹ pé ní ní one on one èló ló fẹ́ gbà kí ló fẹ́ gbà mo fẹ́ gba orin yìí lọ́wọ́ ẹ̀ then tó ẹ ṣèlérí tó kúnná ẹ má fàgbà yín ẹ má fi rẹ ọmọdé jẹ torí orí ọmọdé tẹ̀ ń wò yẹn òun náà ṣì ń bọ̀ wá sípò tẹwà yìí ẹnìkan lólé ayégbò ibi tá a wà lónìí àwọn kan ló wà ń bẹ̀ lánàá àwa ti wà ń bẹ̀ lónìí tó bá yá kì í ṣèpè àwa náà kúrò níbẹ̀ àwọn ẹlòmíràn á bọ́ síbẹ̀ kí la wá fẹ́ jẹ́ kí àwọn tó ń bọ̀ lẹ́yìn kí la fẹ́ kí wọ́n sọ mo fi ìyọ́nú ọlọ́run bẹ̀ yín nínú iṣẹ́ Orísun tẹlifíṣàn rí a ní fi gbà kan bò kan nínú ẹjọ́ torí ọlọ́run mo fi ìkúnlẹ̀ abiyamọ bẹ̀ ẹ gba àwọn àkùkọ kéékèèké tí wọ́n ń bọ̀ lẹ́yìn ẹ gbà wọ́n láàyè ẹ jẹ́ kí wọ́n kọ ẹ jẹ́ kí wọ́n kọ mo fi ọlọ́run bẹ̀ lágbára ọlọ́run gbogbo ẹni tọ́lọ́run rẹ̀ ti gbégbà fún àṣìṣe tó máa ń múyàn padà wá sílẹ̀ kò ní wọnú ayé yín bó ṣe yẹ kó rí yẹn. nínú mi ti ẹ̀dínkù padà gbà fọ́ọ̀gẹ̀ báyìí ìwọ máa kọ́lé hundred gbà five. <laughs>